وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا كفون الله وبا أترى كاتي كفون نبوى محمد يقول الله سبحانه وتعالى تباسي عليكم كاتي كفون bákanáà kí يباسي فون ṣe fún gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ọlọ́run bá bá alẹ́ kíọ́lá nínú alukur'an alkarim nù sóra tún nìsa àyà thirty six ń sọ fún wa bẹ̀ pé ní wà abúdúlọ́ha lọ́ní òun nìkan ní kẹ́ máa jọ́sìn fún ẹjọ́sìn fún ọlọ́run nìkan ṣoṣo ọba tó dá yín ọba tó yẹ pé òun náà ní gbogbo àlámọ̀rí yín wà lọ́wọ́ rẹ̀ òun ló ń ṣàkóso ọ̀rọ̀ yín ogun tó bá bá yín ní dúdùn ní kíkan ní ọ̀dọ̀ rẹ̀ náà ló ti wá ọba yìí náà ni ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ó ní ẹjọ́ ti fún ọlọ́run ọba ọba tó dá yín wàlá àtúnṣiríkù bíhi ṣẹ́yà ẹ má fi nǹkan kan wá orogún pẹ̀lú ọlọ́run ọba tí ò lórogún ni kò lórogún nínú àwọn ènìyàn kò nínú àwọn àlùjànnú kò nínú àwọn màláíkà ọba àsóní ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan bó ṣe wù kí nǹkan rí nídẹ̀yìn ọlọ́run ẹ gbọ́dọ̀ jọ́sìn fún màláíkà ẹ gbọ́dọ̀ jọ́sìn fún àlùjànnú ẹ gbọ́dọ̀ pànẹ́bí ọlọ́run gbìndé pé wàá máa pe odò àbí òkè wábìlì wàá lìdẹ́yìn ní ìfàànà bákan náà ẹ ṣe dáadáa fáwọn òbí yín ẹ pé ìwọ tòbí dáadáa làá ṣe fòbí àìjọsìn fòbí ìjọsìn ọlọ́run nìkan ló ní ọlọ́run ní ẹ ṣe dáadáa fáwọn òbí yín gbogbo ohun tó bá ti jẹ́ dáadáa tí ẹ̀sìn ò bá ti takò ẹ ṣe fún wọn. wàbí ìfẹ̀lùkúrò bá bákan náà ẹ ṣe dáadáa fáwọn ẹbí yín àwọn ẹbí ẹ ṣe dáadáa sí wọn wàlíyàtàmá àti àwọn ọmọ òrukàn tàlàǹtò lọmọ òrukàn òun náà lẹni tí bàbá rẹ̀ kú tí ò wá tí ò tí tójú bọ́ ẹni tí ò tí tójú bọ́ tí ò tí dàgbà tí ò wá ní bàbá mọ́ òun là ń pè ní ọmọ òrukàn ìyẹn nínú ẹ̀sìn wàlímọ̀sákìn bákan náà ẹ dáadáa sáwọn aláìní òun tẹ bá mọ̀ ní dáadáa sálẹ̀tọ̀ sí tẹ̀sí níkapá rẹ̀ ẹ ṣe fún wọn. wàlìjáàrè bíi kórìbá bákan náà ẹ ṣe dáadáa sáwọn níbọ̀ yín àwọn aládùúgbò yín tó súnmọ́ yín tó jẹ́ bí wàlìjáàrè jọ̀nù sáládùúgbò tí òun ìṣẹ́ bí tó tó jìnà sí. àwọn wọ̀nyí ọlọ́run bọ́ bá a lè kí ọlá òun là á bọ̀ wá lọ́rùn torí pé ní ìwọ̀ tó wà lórí wa àbí tó wà lọ́rùn wa ìwọ̀ tó pọ̀ ni. wa ajallul huquq haqqullahi ta'ala ìwọ̀ tó tóbi jù náà ni wọ ọlọ́run ọba pé ká máa jọ́sìn fún ìyẹn lórí gbogbo ẹ̀dá ló wà nígbà tí Mu'adh ibn Jabal ti ń bi Ànábì wa Muhammad pé ma haqqullahi ala al kí ni ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá ìtànàbí fìdá lóhùn náà ni pé ní àǹtà àbùdúhù wàhálà tó ṣeré kò bí ìṣe à kẹ máa jọ́sìn fún kẹ má ṣe nǹkan míì láti fi wórogún pẹ̀lú ọlọ́run ọba ọba àlejòọlá ìwọ tó tóbi jù lọ́rùn wa náà ni wọ ọlọ́run ẹ̀ǹtẹ́ bá sin lọ́run ọba kò tí ì fọ́ lọ́run ọba níwọ̀ rẹ̀ ìjọsìn ni wọ ọlọ́run èyí torí ẹ̀ náà ló sì torí ẹ̀ dá wa ṣùgbọ́n lẹ́yìn ìwọ̀ yìí àwọn ọ̀wọ́ tó pọ̀ lọ́rùn wa inú rẹ̀ ní wọ àwọn òbí wa inú rẹ̀ ní wọ àwọn ẹbí àmì ọlọ́run bọba àlekẹ́ọ́lá ka àwọn wọ̀nyí nínú àyà yìí ó fi wá dórí ìwọ alijar hakulijiron ìwọ alábàágbé ìwọ aládùúgbò eléyìí náà ni ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa nípa ìwọ owó tá a gbọ́dọ̀ fa aládùúgbò kí ni ẹ̀tọ́ aládùúgbò ọrùn wa ká sì mọ̀ pé tá a bá ń pé ìwọ̀ yìí kìí ṣe pé mo fẹ́ mi ẹ̀sìn ló lábọ̀ wá lọ́rùn ojú ẹ̀sìn la gbọ́dọ̀ fi wò ó a gbọ́dọ̀ fojú àṣà wò ó ẹ̀rí pé ńgbà tí ọlọ́run bọba alẹ́kíọ́lá ń ka àwọn ọ̀wọ̀ náà ló ka wọ aládùúgbò pọ̀ kèrè pé ẹni tó bá wù mí nì tí n bá fẹ́ fún níwọ̀ rẹ̀ nì kò níwọ̀ kankan lọ́rùn mi ìwọ kọ́ lọ láwọ̀ ìbọ̀rẹ̀ lọ́rùn ọlọ́run ọba tó dẹ́ náà ló ní aládùúgbò òní ìwọ̀ ní ọrùn rẹ̀ àkọ́kọ́ tán mẹ́ta là ń pè ní aládùúgbò wa sheikh fawzan rahmatulah hafizahullah ta'ala ani alijar lẹ́sà ń pè ní aládùúgbò wa máa ń yùjà wíruka fil maskan òun lẹ́yìn tó yẹ pé ní ìgbàgbé fààyè pọ̀ torí pé kìí sọ̀nà kan lèyàn ti lójó jẹ́ aládùúgbò ara ẹni ìbágbé ó pọ̀ ẹ̀jọ̀ ń gbàdúgbò kan náà ni ẹjọ́ ń gbé inú ilé kan náà aládùúgbò nìyẹn wàlúmọ́sẹ̀rà ọlẹ́jàgbẹ̀ kọ́ ọmọ dáko ẹni tó mọ́kò tiẹ̀ bóyá òkú ẹ̀fọ́ lẹ́jọ́ níní àbókò pátí àbókò oṣù àbókò kòkó àbọ́gẹ́dẹ̀ ẹni tẹ́ ẹjọ́ pàlàkọ́ náà aládùúgbò ẹ̀ náà ni àbẹ́ ẹni ilé iṣẹ́ àbóníṣẹ́ ọwọ́ nìyí kálukú ní tiẹ̀ ẹjọ́ pàlàkọ́ ẹni tó fi ẹyẹn náà aládùúgbò ní kódà ó jẹ́ pé ibi iṣẹ́ nìkan náà lẹ́ẹ̀ ti ń pàdé aládùúgbò ẹni wàlímọ́ ti yàrá àbẹ ẹjọ gba ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tira wọn ní èrò ẹni báyìí náà aládùúgbò náà láti wọn. ayé pé tábà ń sọ pé aládùúgbò wa kò sí ẹni tá a jọ ń gbé nìkan ẹni tá a jọ ń tajà tá a jọ ní ṣọ́ọ̀bù tira wa aládùúgbò wa ní oníwọ̀ tí a fún ẹni tí a jọ ní ọ́fíìsì tira wa aládùúgbò wa ni oníwọ̀sáàfù káìpìlẹ̀ iṣẹ́ la ní ni àbí àgbẹ̀ ni wá tá a dáko ẹni tó mọ́kò tiwa ẹni tí iléeṣẹ́ rẹ̀ tiwa aládùúgbò wa náà ni tí a bá ń sọ ìwọ̀ sáàfù aládùúgbò àwọn eléyìí náà ní aládùúgbò tí a ní ìwọ̀ tí a fún wọn. àwọn àfẹ́sìn wọ́n níbo láti ẹ̀ mọ ààlà aládùúgbò níbo ni ó dé níbo ló ti bẹ̀rẹ̀ níbo ló parí sí. a àwọn èèyàn tán ní ibi tó bá wà bóyá lé rẹ ni àbí ibi iṣẹ́ rẹ bóyá ṣọ́ọ̀bù rẹ bàbá wọ apá tún lọ àrí ilé ogójì apá òsì iwájú ẹ̀yìn àrí ilé ogójì ní gbogbo tó bá wà gbogbo ọ̀yàn lápè ní aládùúgbò rẹ àwọn méjì sọ pé ní tá a bá ti mọ̀ nínú àṣà pé nínú àṣà àlùkàn o ẹni tó bá ti rí báyìí fìyàn aládùúgbò làá mọ̀ ń pè é lápèjúwe láwùjọ tiwa yìí àwọn tá a jọ ń gbé àwọn àtàjọ wà ń síríìtì kan náà sílé wọ́ ò síra wa ní síríìtì lákọ̀tún ni lápásí ni níwájú lẹ́yìn ni gbogbo àwọn eléyìí náà là ń pè ní aládùúgbò ẹ̀yẹ rúfin ọlọ́run gbogbo àwọn aládùúgbò yìí náà ni wọ́n ní ìwọ̀ ní ọrùn wa fá fún wọn ìwọ̀ kan lè jura wọn lọ ní yẹn àwọn afẹ́sìn fi pín pé aládùúgbò kan àáfóhùn níwọ̀ mẹ́ta ń tiẹ̀ ó di fáfù wọ̀ mẹ́ta tẹ́sí ni a fún wọn aládùúgbò tó jẹ́ ìjà aládùúgbò lásán ó ti kọ́kọ́ ní ìwọ̀ lọ́rùn wa tá a fún bákan náà ó tún wá jẹ́ mùsùlùmí gbogbo mùsùlùmí àmọ́rí àmọ́rí ó ní ìwọ̀ tá a fún mùsùlùmí ẹgbẹ́ wa eléyìí jẹ́ ìwọ̀ kejì tí ó ní ẹni tó jẹ́ aládùúgbò wa tó tún wá jẹ́ mùsùlùmí ó tún wá jẹ́ bí wa bóyá ẹ̀gbọ́n bàbá wa ní àbábúrò ìyá wa àbẹ́gbọ́n wa tó wá tó wà ní àdúgbò sáájọ́ ń gbé ó tún níwọ̀ ẹbí àyípé ìwọ ti ẹnìkan ètò ìdí mẹ́ta nu àfúníwò kó já ládùúgbò àfúníwò kó jẹ́ mùsùlùmí bákan náà àtúnfúníwò pé ó jẹ́ ẹbí wa ẹ̀rọ kejì òní ẹni tó jẹ́ aládùúgbò tí è ṣe ẹbí wa ṣùgbọ́n mùsùlùmí ni àfúníwò ìjà aládùúgbò àṣetò aládùúgbò fún bákan náà àátò fún ní ìwọ tí ẹsìn ní a fún mùsùlùmí ẹgbẹ́ wa àmọ́rí ni àmọ́rí ni ó àáfún ní ìwọ náà aládùúgbò ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹni tí èsẹ bí wa kèé ti ṣe mùsùlùmí ṣùgbọ́n aládùúgbò ni kódà kó já látẹ̀wọ́ kódà kó jó ìwòyà nígbà gbàdúgbò ó láwọn ọ̀wọ̀ kan tẹ́sí ní àáfóun náà àní torí pé kèé ṣe mùsùlùmí kèé ti ṣe bí wa ká máa fún níwọ̀ rẹ̀ kàmọ́ wá fara ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ láà lè fún ẹnì kọ̀ọ̀kan níwọ̀ rẹ̀ torí tí anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí ó ń sọ fún Salmanu Farisi tó sì jẹ́ àṣẹ fún gbogbo wa náà ànábi sọ fún pé ní fàtì kó làbí hakin hakọ gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá ti níwọ̀ náà lọ gbọ́dọ̀ fún níwọ̀ rẹ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan ọ̀nà tó bá gbà níwọ̀ lọ́rùn ẹ̀ náà wàá àfun ní ìwọ̀ ìyẹn ń sin ọlọ́run ìwà aládùúgbò tí ó pàtàkì ni ìyẹn lọ́lọ́run bá ọba àlekè ọlá ní fi ń pè wá sí nínú àyà yìí pé ká ṣe dáadáa sí wọn bákan náà lànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi rẹ̀ òun náà ń sọ fún wa pé ká ṣe dáadáa sí wọn kódà anábì kakún nínú àmì ìgbàgbọ́ sáàfin mọ mùsùlùmí pé mùsùlùmí gidi lélẹ́yìí ó ní kó máa ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ torí pé ìgbàgbọ́ tẹ́ rí ẹ̀ka ni gbé bá níbi tí sọ fún wa pé al-iman bid'u wa sab'una shu'ba ìyẹn pé ẹ̀ka ni ìgbàgbọ́ ó ya ya ya tó lé ní àádọ́rin tí fi sẹ́ńtì ẹ̀ka ni oríṣiríṣi àwọn nǹkan ní kó sínú gbàgbọ́ nínú tí wàá máa ń sọ ní di mùsùlùmí gidi òun náà ni ìmọ̀ fún aládùúgbò ní ẹ̀tọ́ rẹ̀ anábìá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní wa man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni nínú yín tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ bákan náà tó gba ọjọ́ ògbéǹde alkiyama gbọ́ falyukrim jaro ó yà máa pọ́n aládùúgbò rẹ̀ lé kó má ṣe àìdá sí aládùúgbò ìyẹn pé àmì tá a fi mọ ẹni tó nígbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ ti wà lára tẹ́lẹ̀ o ó tún wá ń ṣe àwọn iṣẹ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ àmọ́ ẹlẹ́kùn torí pé ní àwọn iṣẹ́ tá a máa ṣe nítorí tọ́lọ́n yóò máa lékún ìgbàgbọ́ wa ìyẹn ló bá fẹ́ pé gbogbo wa ò rí bákan náà nínú ìgbàgbọ́ àjùra wa lọ ń bẹ̀ kí ló fà tá wa lọ náà làwọn ẹ̀tọ́ tá a máa ṣe fáwọn ẹlẹ́tọ́ inú ẹ̀ náà ni ẹ̀tọ́ aládùúgbò ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá gba ọlọ́run ọba gbọ́ àtọ́jọ́ gbẹ̀yìn kó yà máa pọn aládùúgbò rẹ̀ lé bákan náà anábàá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó jẹ́ kó yẹ wá pé inú tí máa ń dín ìgbàgbọ́ ẹni kù òní kéèyàn máa ṣàìdá sí aládùúgbò rẹ̀ anábàá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní wallahi la yu'min anábì búra ó ní mo fi ọlọ́run búra irú ẹni báyìí kò ní gbàgbọ́ ó tún tún sọ lẹ́ẹ̀kejì pé wallahi la yu'min. ó ní mo tún búra pé irú èèyàn báyìí ò nígbàgbọ́ ó tún búra lẹ́ẹ̀kẹta pé a ní ẹni báyìí ò nígbàgbọ́ nígbà tí ìbúra yìí pọ̀ àwọn sọ̀hábà ni wọ́n wá ń bi àná yìí pé ah nítorí kí lè fi ń búra báyìí sọtánì bí ò bá ti búra tó bá fún wa ní ìmọ̀ tó bá fún wa ní kan ẹ káwọn bó ṣe rí nu àníbi tó wá ń sọ pé ẹni báyìí kèé ṣe mùsùlùmí gidi kèé gidi àwọn sábà wọn ń béèrè pé ni o ní béèrè ìbẹ̀rù pé ah ká mọ̀ lọ fọ́ọ̀lù sírú tánàbí ń sọ yìí o ta ni ẹ̀ torí ẹ̀ búra báyìí anabi ni man la yamanu jaruhu bawa ikọ anabi ni ẹni tí aládùúgbò ò bá lè fọkàn balẹ̀ sí nítorí aburú tó wà lọ́wọ́ ẹ̀ náà lè bá dòwò kọ̀ náà lè bá jòkó kọ̀ tọ́ba rẹ̀ ni tó fẹ́ bá ti wọ́n tún lè ní àkíyèsí o bàbá alágbájá ni o kí ló fẹ́ fáyín pọ̀ wọn lè kọ́ ọmọ wọn ré ńlẹ̀ rẹ̀ wọn lè jẹ́ kọ́ ọmọ wọn bọ́ ọmọ rẹ̀ ṣeré ẹ̀sìn pẹ̀lú ẹni bẹ́ẹ̀ wọ́n ti mọ́ lórí aláìda ànábì tó wáyé mùsùlùmí ni mùsùlùmí kò mùsùlùmí gidi ni irú ẹni bẹ́ẹ̀ ànábì torí ẹ̀ fura kò ṣe mùsùlùmí gidi làwọn aládùúgbò mọ sọ̀rọ̀ rẹ̀ láìda kílẹ̀ wá dọ́dọ̀ bàbá alágbájá ẹ mọ̀ mọ̀ bá ṣe aláìda Muhammad sallallahu alayhi wa onírúurú mùmìnì tó bá rí báyìí kìí ṣe mùsùlùmí gidi káwa náà yà kíyèsí ra wa káfí lówó ra wa ládùúgbò tá a wà ojú wò náà ládùúgbò fi ń wò wá lójú ẹni tó ṣe dáadáa ni àbẹ̀yìn tí wọ́n ń sá fún tọ́yẹ pé ní tí ó dúró déédéé ni ẹ́ tó gbọ́dọ̀ múra sí i torí pé ń tẹ̀sìn kọ́ wa náà nìyẹn kápẹ́ táwọn èèyàn ń sá fún ni tí wọ́n fẹ́ bá ṣe ládùúgbò ṣe ìsira rẹ torí pé ní iṣẹ́ yẹn ń ṣeun kó takò tí ẹ̀sìn mú wa àìpé ojúṣe wa òun náà ni kí a dúró déédéé ká sì jẹ́ni dáadáa ládùúgbò òbí tí a bá wà ká lè sọ̀rọ̀ wa dáadáa ká má mọ̀ wá lálábùrú ká má mọ̀ wá lóníjàmbá ká má mọ̀ wá ní ọ̀dàlẹ̀ ká má mọ̀ wá lóníṣẹ́ bí níbi tí a bá wà ládùúgbò tilé ni àbí inú ọjà bá wa ti ń tajà ni àbí ń bi iṣẹ́ wa ni àbágbẹ̀ náà la jẹ́ sàjẹ́ ti ń dáko gbogbo ẹ̀ tọ́ba bá a pa àlàpọ̀ ká lè sọ̀rọ̀ wa dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí torí pa nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ọlọ́run bá ọba lẹ́tọ́lá tó ná sí wa gbogbo àwọn sọ̀hábà tọ́ba nàbí jẹ́ aládùúgbò náà sọ̀rọ̀ rẹ̀ dáadáa kó àwọn fi débi àwọn Yẹ̀wúdí tí wọ́n yé ṣe mùsùlùmí táwọn lu Mọ̀dínà gbogbo ẹni sọ̀rọ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn pé ní bàbá dúró déédé sọ aládùúgbò wa ẹni tí èdè mùsùlùmí yóò mọ sọ pé òun ẹsẹ lẹ́sìn wọn ò ṣùgbọ́n òun ẹni ìdá níwà ó lè máa bẹ ẹjà lórí ọ̀rọ̀ ẹ̀sìn èyí sì rí àrọ́gbọ́n dátì torí pé àní jẹ́sìn wálẹ̀ nítorí aládùúgbò wa kan tí èdè mùsùlùmí ṣùgbọ́n nu ẹ̀tọ́ ọmọnìyàn tí ò tákẹ́sìn agbọ́rọ̀ fún ó yẹ káládùúgbò lè yìn wá pé ah lágbájá olóòótọ́ ni lágbájá oníwà pẹ̀lẹ́ ni lágbájá ẹni tí ò fẹ́ wàhálà ni ẹ̀yẹ rúfin ọlọ́run anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ká mọ bàbára ìṣe dáadáa sí aládùúgbò yìí gẹ́gẹ́ bó ṣe wà ní hadithi kan tí Abdullahi ibn Umar àti yàwá Aisha radiyallahu anhuma tí wọ́n gbà wá alánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ń ọ̀rọ̀ kan báyìí ní mazala Jibril yufini biljar yẹn pé Jibril òrèkóòrè tó bá wá ní mo ń sọ àsọọ́lẹ̀ nípa aládùúgbò fún mi yóò máa sọ pé ìrẹ́ Muhammad aládùúgbò dọwọ́ rẹ o aládùúgbò dọwọ́ rẹ ṣe dáadáa aládùúgbò fún aládùúgbò ní ẹ̀tọ́ rẹ o hata zonantu anahu sayuwa rito títí tí èmi fi wá ń rò pé àbí jìbìrì ló tiẹ̀ padà sọ pé aládùúgbò gan ó lè jogún aládùúgbò ni ìyẹn pé ńgbà tí jìbìrì ló ń sọ kíkankíkan anábì wọn rò pé abáládùúgbò gan tiẹ̀ fẹ́ dẹbi ni bẹ́ẹ̀ pé aládùúgbò àti aládùúgbò ó lè jogún ara wọn nítorí kíni torí sísọ sísọ tí jìbìrì ló máa ń sọ nígbà tó bá wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí nínú àwọn ojúṣe wa ni ẹ̀ka ní ti aládùúgbò wa ẹ̀yẹn rúfin ọlọ́run bàbá ní ká ṣe dáadáa fẹ́ládùúgbò ojú ọ̀nà dáadáa ó pọ̀ jantirẹrẹ bíi tá a máa ń ṣe sí ara wa tẹ́ pé ní ìjọ́mọ́nìyàn náà ló pèpè sí ká ṣe dáadáa yìí ẹ̀yẹn rúfin ọlọ́run gbogbo tá a bá ti máa ń dáadáa ní ìtí ó ta wa náà là ṣe sí aládùúgbò àyèfara ni aládùúgbò pẹ̀lú gbé bóyá ń gbé bì kan akójúwe ọ̀ọ́ni jẹ́ kí rédíò rẹ kó bo gbogbo àdúgbò tó máa pariwo sálà àdúgbò rẹ kẹ́ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe máa ń ṣe ilé inú wa tí ò dání ẹlòmíràn máa pariwo sálà àdúgbò rẹ pàápàá jùlọ tí yàrá wọn tira wọn tó máa pariwo sí eléyìí ò bá mu ẹ̀rí kódà kó jẹ́ pé wáàsí lọ fẹ́ gbọ́ wọn fẹ́ kó gbọ́ wáàsí yẹn nìyí túláàsì kọ́ bá fẹ́ gbogbo wáàsí ọ̀ fún ní wáàsí ni àbí wọn nìkú agbọ́ wáàsí torí pé wà tó gbé tó yín sókè ń bóyá òun sùn ni bóyá ń ṣe nǹkan míì tó yẹ pé ní òfìdí ti ni ọ̀ gbọ́dọ̀ fariwo di tiẹ̀ ọ̀ gbọ́dọ̀ fìdí lọ́wọ́ kódà kó jẹ́ wáàsí kódà kó jẹ́ pé kùránì lọ ń gbọ́ ká wá sọ pé ní orin kórin náà ni ká wá sọ pé ní ìlúkílù náà lọ gbé sí tọ́fi aládùúgbò rẹ eléyìí ìtí ò ni bákan náà a gbọ́dọ̀ gbálẹ̀ kágbá kágbá kálọ bàtì síwájú aládùúgbò wa bóyá wájú ṣọ́ọ̀bù tẹ̀ ìwọ́n gbálẹ̀ tiẹ̀ tiẹ̀ sí àbí dọ̀tí tí wọ́n lò ọlọ́jú sínú ilé tiẹ̀ abọ́jú sínú fẹ́ǹsì ẹ̀ eléyìí tí ò bá mu ni torí pé èèyàn ń fi ara ní aládùúgbò náà ni bákan náà a fara ní káyí bóyá ojú ọ̀nà kan ni mo ń gbà tó yẹ pé pàṣẹ tiwa náà ni àgbọ̀dọ̀ láti nà sọ́yẹ káàtẹ̀ wá fẹ́ níbẹ̀ lò sọ́yẹ pé ní dọ̀rúrà àwọn kankan ló pa ń dandan tá a fẹ́ níbẹ̀ lò àásẹ̀sẹ̀ tún tọrọ lọ́dọ̀ rẹ̀ ni pé ẹ̀dá pẹ̀ wọ́n bínú àfẹ́ bíbí àfẹ́ sọ ibà ìsibí àgbọ̀dọ̀ torí tiẹ̀ kálá àfi fẹ́ fara ní eléyìí ìdí òbámu ni torí pé nínú ẹ̀tọ́ rẹ̀ tó yẹ ká fún òun náà lélẹ́yìí ká má fi ara ní bákan náà bóyá jẹnẹrétọ̀ ni àgbọ̀rọ̀ gbé sójú wíńdò rẹ̀ ibi tó bá tiẹ̀ fẹ́ gbé sí gan tó gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ẹ dákun tí ò ní lára báyìí o ilé ìnù wa aládùúgbò wa tó yẹ ká fún ni àtàwọn nǹkan nǹkan míì náà bẹ́ẹ̀ ti àtúmọ̀ tó yẹ kó lè ní lára tó yẹ pé ká má fi ní lára bákan náà agbọ́dọ̀ ọmọ baládùúgbò wa kẹ́gbẹ́ níbi tó bá ba ní dáadáa dábàá yọ ọ̀nà tí ò tó akẹ́sìn bóyá ó bímọ ní bóyá dáadáa nìkan ló ṣẹlẹ̀ sí ni kábà dunnú eléyìí inú tí ẹ̀sìn fẹ́ ni bákan náà tí kejì náà bá ṣẹlẹ̀ sí kábà kẹ́dùn torí pé ní ìsìláàmù ń fẹ́ bẹ́ẹ̀ bóyá ó ní ká kí ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú taari ọlọ́dọ̀ rẹ̀ òun ẹ̀rí pé tó bá rí àwọn sàhábà máa lọ kí wọn àtàwọn aládùúgbò kódà nábì lọ kí ọmọ yẹ̀wúdí kan tó yẹ kó rẹ̀ ẹ́ ànábì lọ kí bàtà ànábì débẹ̀ opportunity yìí lànábì tó fi wá ṣe wá sí fún ọ bá ti gba ìsìlámù ọ bá ti da fún ẹ bọ́ ti wà yìí o ọmọ yìí wojú bàbá rẹ̀ lórí ibùsùn àárẹ̀ tó wà náà ni bàbá rẹ̀ náà wà wọ́n gbà nítorí ọ bá fẹ́ tẹ̀lé tẹ̀lé lọ́mọ yìí bá ti gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mo ti gbà tán báyìí ló bá mí kanlẹ̀ mo ti jẹ́ lọ́wọ́ nípinnu ànábì ni mo dúpẹ́ fọ́lọ́hún tọ́lọ́ ńlá kó ń bi iná tó sọ di ọmọ àlùjànnà kí ni a fẹ́ ló ń bì látara dáadáa nábì látara ìlọbẹ̀wò rẹ̀ lọ́lọ́run fi di sábà bíi tẹ́lẹ̀ yìí tó fi di mùsùlùmí. bákan náà tá a bá ní dáadáa ẹ̀bùn a máa fúnra wa ká fún yẹn lẹ́bùn ètò dání ká tó wá lọ aládùúgbò ló tó wá jẹ́ eléyìí tí kò burú ni. ìlànà bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní sọ nínú hadithi pẹpẹ yá nisa alimuslimat ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ̀yin ìyá wa mùsùlùmí látàkìrọ nàjà rọtún lìjà arábẹ ìyẹn pé aládùúgbò kan lóbìnrin kó má fojú kéré dáadáa sáládùúgbò rẹ kó má fojú kéré dáadáa sáládùúgbò rẹ wàlá òfìrí sinasa ànábìkọ́lá yẹ pé ẹsẹ̀ ẹran ẹ̀mọ̀ ẹsẹ̀ ẹran tí yóò fẹ́ jùnù ẹsẹ̀ ẹran náà lọ sí i jẹ́ jẹ́ ọjọ́ ọ̀dọ̀ aládùúgbò fóun náà pé àyè alágbájá ẹgbẹ́ ẹgbẹ́ fáwọn ọmọ yín o àbọ̀ ọ̀rà ń kẹ́dá ní ẹ̀rí ọ̀rá bisikíìtì ọmọ tí ń náà o ẹ̀yẹ kan náà gbà ń bẹ́ o irú dáadáa ní ká má fojú kéré dáadáa kan fáládùúgbò wa torí pé ní eléyìí yóò tún máa jẹ́ kí ìrẹ́pọ̀ àti dáadáa kó tún máa wá láàrin aládùúgbò ní bákan náà lànà bá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún kan náà sọ̀hábà sísè abudar algifari radiyallahu ta'ala anhu anabi ni ya abazar ilẹ̀ abudar ìzá tọ́bàkítà marọ́kà ẹ̀pẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ti bẹ̀ tẹ́ bá ti bẹ̀ bá ti máa ń ṣe bẹ́ẹ̀ ń lé wa anabi ni fàákìrì jaara ha fàákìrì má a ha jẹ́ kí ewé lẹ́yìn tó bá mú ni pàápàá jùlọ sẹ́nìkan ní fàládùúgbò òní pàtùmọ̀ fàládùúgbò wa ẹni tí òní ni kájẹ́ kí dáadáa kó kàn òun náà bí wọ́n ti wá sọ síwájú aládùúgbò pọ̀ dáadáa bá ti fẹ́ ṣe ní òpọ̀ yìí mo ló lè dé a lè fi wa wa kárí gbogbo yẹn ṣùgbọ́n ẹ̀bùn wa kò lè dọ́dọ̀ gbogbo yẹn aládùúgbò tó ló pọ̀ yìí ìtawà ní ní òpọ̀ yìí gbogbo náà sì náà nẹ́tọ̀ọ́ dáadáa ó ní ìtọ́ bá tún súnmọ́ wa láládùúgbò ìwọ tiẹ̀ tún wọnú ju ìtọ́ tún jìnà sí wa díẹ̀ lọ ìlúfa nínú hadithi kan ìyàwó Aisha radiyallahu ta'ala anha ń bi anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé mo ní àwọn aládùúgbò méjì èwo ló lẹ́tọ̀ọ́ kí n kọ́ ṣe dáadáa fún anabi ní yìí tilẹ̀kùn rẹ̀ fún mẹ́ yìí náà ló tún bẹ́ kọ́ mu bàbá ní onílé karùn-ún onílé kẹfà aládùúgbò wa ni ẹni tó yẹ pé ní yàrá rẹ̀ ló ti wá ń kọ́ ẹ̀rí pé ìhun tó súnmọ́ ju onílé karùn-ún onílé kẹfà lọ àwa ní nǹkan lásìkò pé ètò ti wá yẹn náà nídìí ẹ̀ òun ló kọ́ lẹ́tọ̀ọ́ ká fún jẹni tó jìnà lọ torí wípé ètò náà nídìí tó bá ń rí ní ọ̀dọ̀ onílé karùn-ún ìwọlé atiríkì ní ìhà bàbá alágbájá tó wà ń lè yín náà ló fún mi ẹ̀rí pé yóò mọ̀ ọ́ká àwọn náà sì nídìí nǹkan yìí yíyá pé yẹn tún fojú kéré ẹni wá fi ilé òun lẹ lọlé karùnún mọ bí onílé karùnún bá tiẹ̀ di lọ́dọ̀ ẹni tẹ́ ẹ tó ń gbé òun ò ní bínú ká ẹni fẹ́ jọ ń gbé nẹ́nu aládùúgbò làwa náà tó tọ́ bá a tún jìnà sóhun díẹ̀ gbogbo nǹkan báyìí ni mùsùlùmí gbọdọ̀ máa wò torí pé ẹ̀sìn wa ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn tó pé ni gbogbo omi tí mùsùlùmí bá wà ẹ̀kọ́ ẹ̀sìn ìwà ẹ̀sìn ó yẹ máa bá lẹ́yìn ọwọ́ rẹ̀ kò yẹ máa ròyìn láwùjọ kan pé nìkan ló burú ẹni tí ò ṣeé tọ̀ ni ẹni tí òde súnmọ́ ni tó wá jẹ́ mùsùlùmí ẹni tí máa ṣe báyìí ó takò lànà tí ẹ̀sìn wa làálẹ̀ fún wa torí pé ẹ̀sìn wa ó gbé àwọn kọ̀ọ̀kan sáàyè tó yẹ àwa mùsùlùmí òní kí ká gbìyànjú ká mọ àwọn ojúṣe wa ká mọ àwọn ọwọ́ wa tí a fún ẹnì kọ̀ọ̀kan ẹni tó jẹ́ òbí ẹni ní ẹni tó jọ́gẹ ẹni ní ìyàwó sọ́kọ ní ọkọ tíyàwó òbí sọ́mọ àti aládùúgbò tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn náà ká mọ wọ̀ sí nkálukú tí ó ní tó ti yẹ kí a fún abẹ́nú ọba sùpánà wa tààlà tí yóò ti rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúṣin ọlọ́run nígbà tí a bá ń sọ̀rọ̀ pé aládùúgbò ò ní ìwọ̀ tí ó yẹ ká fún àwọn ìwọ̀ yìí àwọn ojúṣe wa ó yẹ ká mọ̀ káwọn bá ṣàṣe ètò káti mọ́ bá ṣe àṣejù torí pé kò sóore ń bí àṣe ètò bákan náà kò sóore ń bí àṣejù mùsùlùmí òdodo ó máa ń dúró ní ẹnu àlà ni kì í kọjá àlà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wọn ń ṣàṣe ètò nípa ìwọ̀ta fún aládùúgbò ẹni ẹlòmíì ò faládùúgbò rẹ̀ lẹ́tọ́ ẹ̀ ń ni kọ́dọ̀ ẹlòmíì ó torí aládùúgbò rẹ̀ kókó ah ó ti múlé ayé sú mi eléyìí tí ò bá mu ni sẹlẹmi yóò di mọ ibi tí fáàrù pé ńgbà tó bá sú yóò kúrò ni eléyìí kìí ṣe ń tó dáa láàmú ọ̀fẹ́ ká fara nìyẹn ẹ̀tọ́ ẹni kálukú yẹ ká fún tó ẹ̀ pé òun ni òwà fẹ́ bá wa ṣe òun ni òfẹ́ rí wa ṣéèṣì ọ̀tọ̀ nu ṣùgbọ́n kára dùn la dúpọ̀ àwọn òfẹ́ rí àti fara ní wọ́n mọ̀ tígbé sí wọ́n mọ̀ dá láàmú tí èkó ládùúgbò yìí eléyìí tí ò bá mu ni àbáta àjọ ń ṣiṣẹ́ kan náà nínú ọjà ẹ̀rí ẹlòmíì ó máa kódà yóò tún sóògùn pé ẹni tó dúró tó ń gan ní sàtóhun ó lè máa rí nǹkan mọ́ ṣọ́ọ̀bù tẹnìkejì ẹ̀ fún ìjà páládùúgbò ẹni eléyìí tẹ̀ ló burú jù torí pé bọ́ ní lẹ́yìn tí ò bá mú ní tí ò yẹ ká lọ́wọ́ èèyàn kan sẹ́nìkejì àbíkẹ́ ló fi dèrò páládùúgbò ń gan ní ìṣeun látara àtòjúbọlé lónìí wàá máa ṣèkà sí i ìtọ́sí ní ṣe ẹni tó ní ṣe ìkórí nǹkan tó fi ṣe ó kàn lọ tójú bọ́lé ni náà ká sọ ẹni tẹ́ ẹjọ́ ń gbé kan náà ló wá ń di ọ̀rọ̀ rẹ tó sì mọ sábúrú sí lọ lórí nǹkan tí wọ́n sọ tí ò rí bẹ́ẹ̀ tó náà fojú rí gbogbo eléyìí àwọn àṣẹ tó ti ń ṣẹlẹ̀ láwùjọ ni ẹlòmíì ò bá tiẹ̀ débi ẹbọ látara ẹni tẹ́jọ́ ń gbé látara ẹni tẹ́jọ́ mú ṣọ́ọ̀bù pọ̀ tẹ́ ò lè lónìí ni ni omi nu pé kẹ́ ẹ ti ṣọ́ọ̀bù àmọ́ bá yín ta àkọ́ọ̀sì ṣé bó ṣe yẹ tọ́ àti bó ṣe yẹ fún kódà kó má jẹ́ mùsùlùmí ṣùgbọ́n táwọn rí láwùjọ ó ta kélé sami bá mú ṣọ́ọ̀bù pọ̀ ọ̀tá náà mọ̀ bára wọn ṣe náà mọ̀ ṣàgò síra wọn ni nígbà tó yẹ pé àwọn aláburú náà wà tí wọn gbégbá tán ní tán náà ní bàbá ń gbẹ́jọ́ tán ló bákan náà làṣejù náà tún wà ẹlòmíràn ní aládùúgbò aládùúgbò gbogbo ń táládùúgbò bá ti ń ṣe náà ni wọ́n bá wọn ṣe ìyíhun àṣejùnú torí pé aládùúgbò rẹ̀ ń gbà mí ó lè ṣe tí ò bá mú lákòjú a ní aládùúgbò lẹ́ni tó jẹ́ ẹni tí àjọ wà papọ̀ bóyá nílé kan náà lájọ ń gbé ni bóyá sọ̀ kan náà lájọ ní ni bóyá abiṣẹ́ kan náà lájọ wà ní òun wá rèé kèé ṣe mùsùlùmí ó bá náà fẹ́ ṣèkórè ẹ̀rí ó sì pè ọ́ ọ̀rọ̀ ní ara bíi iṣẹ́ yín kẹ́ni ní aládùúgbò kẹ́ni wọ́n ni àdúgbòdò fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀sìn ò sọ́bà ń. torí wọn ni ìbẹ́sìn náà ló àti dáadáa sọ ládùúgbò bẹ́ẹ̀ ni bọ̀tẹ̀ ẹ̀sìn oníkọ́ ọba sọdún rẹ̀ tó bá jẹ́ oníṣẹ̀ṣẹ̀ ni àbí oníkọ́ ọba ṣe tó bá jẹ́ oníkọrin yóò ní oníkọ́ ọba sọdún rẹ̀ ẹ̀sìn tó ní ọtí dáadáa sí náà ló fà láálẹ̀ pé ọ̀gbọ́dọ̀ bá ó bá ti pè é sí tí ò da ọ gbọ́dọ̀ débẹ̀ torí pé léyìí tí òsì èméjì kìí ṣe ẹ̀sìn tí ẹ bá ń ṣe báwọn ẹ̀sìn ní í ṣe lórúkọ pé aládùúgbò náà ni eléyìí ò bá mú bákan náà ẹlòmíì lè ní nǹkan lọ ládùúgbò wọn ni àwọn aládùúgbò òun ní kẹfẹ ṣe tí ò da ká máa pè é sí kó tó máa bá fowó síbẹ̀ láwùjọ yìí ládùúgbò yìí wọn mọ̀ wá fẹ́ ń dáadáa kó wáyé pé à ń kóyan ara wa kéde ní tábà máa dá sí máa fẹ́ ṣe kánífà tó ti mutí oní ọ̀nà àdúgbò ni yóò tún máa fowó síbẹ̀ ẹni ẹ̀sìn ní àṣẹ dáadáa sádùúgbò ni ẹ̀sìn òní àṣẹrù yìí wọn bá ní ọ̀rọ̀ tí fáwọn ọ̀n nítorí tó dá ládùúgbò kọ ọ̀rọ̀ tí fún ọ̀ní ọ̀rọ̀ tí fún torí pé ẹ̀sìn ò fẹ́ yìí fún wa àyè pé ààlà ìjà ládùúgbò yìí a mọ̀ ẹ̀rí wọn ní àtò òkú kan náà fẹ́ ṣe àti pé wọn náà síbẹ̀ wọn èyí tó àbá bá wọn ṣe wọn ló mọ̀ pé ah, eléyìí o ẹ̀sìn rẹ̀ ni ò bá torí pé èyí ò bá wa ṣe ìyẹn ló fà dé pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn wáyé ìfi ẹ̀sìn bá ní adúó ibẹ̀ náà ń ká dúó ká mọ́ sàṣe ètò bákan náà tí a mọ̀ ṣe àjẹjù ibi ìlóore wà gbogbo tá a bá ti fẹ́ ṣe ká fi òṣùwọ̀n tẹ̀sìn ká fi jọ́ ìyẹn náà lànà mi sọ fún wa pé ní mọ́ yúrídìí láòbí ìkáyìrọ̀ ni ẹnikẹ́ni tọ́nà bá fẹ́ ṣe lólóríire yóò fa kí o fi dín yóò fún lágbọ́yé ẹ̀sìn gbogbo tó bá fẹ́ ṣe ẹ̀sìn ni ó fi jọ tí èèyàn bá fi òṣùwọ̀n ẹ̀sìn jọ nǹkan yóò ṣàṣe ètò àbí kó ṣe àṣejù tó ìwà aládùúgbò ìwọ kan tí ẹ̀sìn fi díẹ̀ múlẹ̀ ni ṣùgbọ́n lórúkọ ọpá fẹ́ fàládùúgbò níwọ̀ rẹ̀ yìí àwọn mi ó ṣàṣe ètò ń torí pé ní wọn mọ̀ wọ̀ aládùúgbò àwọn yẹn ti ẹ̀pọ̀ láwùjọ jantirẹ́rẹ́ ṣé pé àwọn yìí wàá di ọ̀tá ara wọn láwùjọ kan náà bákan náà àwọn ẹ̀mí ò tún ṣe àṣejù gbogbo ẹni tó bá ti ń bá jẹ́ ẹni tọ́jọ wà ládùúgbò òun náà ni ó mọ fún láwọn ẹ̀ yìí tí èsì ẹ̀tọ́ tó mọ̀ lóhun fún ní ẹ̀tọ́ gbogbo tó bá ti ń gbé wá náà ni ó mọ gbà lọ́wọ́ wọn ẹ bá nítorí kí lọ́ọ́ fi ṣe lé àní nítorí pé aládùúgbò wa náà ni aládùúgbò wa náà ni ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí èèyàn tó fi hàn lọ́hùn yẹ bá yọ síwájú ìwọ́pọ̀ lọ́rùn wa ara rẹ̀ mi wọ̀ kan tá a sọ yìí ìwà aládùúgbò ìwà ẹbí bákan náà ìwà aláìní afọn náà níwọ̀ tiwọn náà ẹ̀sìn ló gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí wá ìyẹn ló fàtà bá ń ṣe a máa fojú ẹ̀sìn wò ká máa fojú àṣà wò tí aládùúgbò ẹ bá ṣàìdá tí ẹ ń sìn tó bá fojú ẹ̀sìn wo wọn pé òun ló lẹ́sẹ̀ tiẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn ló ní kémi ṣe dáadáa sí ọ̀nà ọ̀gbà àtàbá lé eku sí ni àánú lé koko sí àyíwò náà ti sọ pépà ìdá kan ló ṣe pépà ni wọ́n fi dá padà òun fojú àṣà wo nìyẹn òun fojú ìjọmọ nìyẹn wo wọn tó bá fojú ẹ̀sìn wo tó ń bá ṣàìdá tiẹ̀ wò ó ṣe dáadáa sí torí pé tẹ́lẹ̀ kèé ṣe pé lórí dáadáa tó ṣe tiẹ̀ lọ́ fi ṣe ẹ̀sìn ló lábọ̀ wọ́n lọ́rùn ìyẹn la kà fúnra nù alukur'an yìí pàbí zil kúrúba wàlìjáàrí zil kúrúba wàlìjáàrí junub ẹ̀sìn náà ló ní kọ́ fún aládùúgbò ẹ níwọ̀ ẹ̀sìn wa sọ pé aládùúgbò ti ń sọ oníkẹ́ tó bá ṣe dáadáa sí ẹ oníkẹ́ wọn náà ṣe dáadáa sí o bí o bá ti ṣe dáadáa sí ẹ kí wọn náà má ṣe dáadáa sí ẹ̀sìn ò sọ́ba tóun bá ṣàìdá sí ẹ òun ni ó lọ jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́run ìwọ náà jẹ́ ẹjọ́ tiẹ̀ tí wọ́n bá ṣe a gbìyànjú láti fi dáadáa tiwa láti fi kọ̀rẹ́ẹ̀tì àìdáhùn pépé ilé ló jẹ́ kí àìdá máa pọ̀ láwùjọ nígbà tẹ́lẹ̀ kan ṣàìdá wọn náà ni àìmínà fẹ́ ṣàìdá tèmi láti fi ṣe padà ẹlòmíràn ní ìjọba ṣàìdá ni àwọn ará ni ló ti máa ṣàìdá tí wọn eléyìí kèé ṣe bẹ́ẹ̀ sì ti gbé lẹ́nìyẹn nítorí sọ pé ní wàá ti lè fẹ́ yí àtọ̀ hasana èrì káìkó wọn lọ ṣàìdá fi dáadáa parẹ́ káìkó lómi ló ṣàìdá tiẹ̀ náà dáadáa wàá ṣe ń tiẹ̀ wàá tẹ́tí ọlọ́ni wàlá tẹ́sítẹ́wì lè hasanatu wàlá tẹ̀yẹ́ à dáadáa taburú wọn àti ní kátígórì kan náà o a lè fi hàn wéra wọn dáadáa taburú wọn àti ní ipò kan wàlá tẹ́sítẹ́wì lè hasanatu wàlá tẹ̀yẹ́ à idfa abileti iya ahsan faiza lẹ́bi bainaka wa bainahu adawatun ka annahu waliyun hamim ọlọ́ni dáadáa ni kí wọ́n ti fi yàn kódà ló yẹ pé ẹni tí ń bẹ sọ̀tá tó gbógun tiẹ̀ bóyá ládùúgbò ẹni tó gbógun tiẹ̀ ìwọ wa bá lò pẹ̀lú dáadáa ka annahu waliyun hamim bí ìgbà kọ́ rẹ̀ ní kí ètò sọ̀rọ̀ lásán bí ìgbà kọ́ rẹ̀ tó súnmọ́ ni àfi kọ̀rẹ́ tiẹ̀ pé àyíṣà burú bóyá ọ̀pẹ ni àbí tó bá ṣàìdá kan ṣe ẹni tí wọ́n bá mọ̀ ní dáadáa wàá tètè kéde pé ó ṣàìdá èmi ló ṣàìdá ẹ máa ka kọ́ọ̀sì láàrin ara yín eléyìí ìsìlámù ràn wá báwọn gbogbo tí wọ́n bá mọ̀ dáadáa ìwọ mọ̀ ṣe tó bá di sọ́pù ẹ pẹ̀lú ohun tiẹ̀ wọ́n náà wà ní ká ah, ṣé tí wọ́n fi ń di sọ́pù mi èmi náà wà lọ wá jẹnẹrétọ̀ ńláńlá tí ó mọ̀ kígbe wọ́n ti wà lọ wá síkà gbangba tí ó mọ̀ pariwo èmi náà mọ̀ di sọ́pù wọn náà ni ara àbí tó bá gbálẹ̀ sójú ọ̀nà tiẹ̀ wọ́n ní ọkẹ́ igi ewédú nìkan mọ́ lọ kó síwájú ilé tiẹ̀ náà kéde tí Islam ti tọ́ ni tó bá gba ìwọ gba kúrò kọ́ wá pé ẹ̀rí ní tẹ́sẹ̀ yìí kò bá mú un bákan náà dáadáa ní ìtọ́túmọ̀ kọ̀tún ṣe ní islam kọ́ wa nu kò ní ká máa fi ìdí san bí eléyìí lẹ́nu mìíràn fún máa rí ẹ̀kọ́ dáadáa kọ́ lára wa lọ́dà tẹ́lẹ̀ mi bá tún wá ń sọ pé ká ẹ̀wọ̀n ẹ̀sìn tí wò kọ́ wa báyìí tó ní àmọ́ sábúrú lọ́dà kó jẹ́ mùsùlùmí náà ni oníwọ̀n pé ojúṣe ẹ̀sìn kan wà tó ń ti jùlẹ̀ káìpẹ́ wa ló ti kọ́kọ́ wá ẹ̀rí pé nǹkan yìí wọn nílẹ̀ mẹ́ni tó ṣe mọ́ o ẹ̀sìn ni àwọn èèyàn yóò máa lẹ̀ mọ́ pé àwọn mùsùlùmí yẹn wọ́n burú wọ́n dinú wọ́n ẹ̀fẹ́ báyẹn ṣe wọ́n ẹ̀fẹ́ láládùúgbò ẹ̀rí tí wọ́n mọ̀ sọ wọ́n àní tọ́pẹ́ ni ẹ ló ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tọ̀ ni tó wà lákọọ́lẹ̀ nú òfin ẹ̀sìn wa ọ̀tọ̀ ni tẹ́nìyẹn ṣe tó ń kálukú wa ó dọwọ́ wa ká mọ ìwọ aládùúgbò wa bákan náà ká mọ ìwọ ìwọ àkọ́kọ́ náà ni wọ ọlọ́n tòlẹ́ni tó bá fún aládùúgbò níwọ rẹ̀ ṣùgbọ́n kì í sin lọ́n aládùúgbò wa yìn ẹ̀rí yìí ò gbé débì kan lọ́dọ̀ ọlọ́n ìwọ ọlọ́n bákan náà sábà ń sọ̀wọ́ ọlọ́run ìwà ànábì ti wà lábẹ́ lórí ọ̀lẹ́ rọ́lọ́run fún níwọ̀ rẹ̀ àbíkọ́ tẹ̀lé lánàá ànábì kọ́ fánábì náà lẹ́tọ̀ọ́ rẹ̀ ni bákan náà ìwà àwọn òbí wa eléyìí ó pọn dandan lọ́rùn wa bàbá wa wà láwùjọ kan àlédágbé àlédáṣe àárẹ̀ tájọ máa gbé nànà fi níwọ̀ lọ́rùn wa tí a bá ń kígbe kíní kan ṣẹlẹ̀ sí wa ń sìn ẹ̀rí kọ́ládùúgbò náà lákọ̀ọ́kọ́ rí sọ ara àǹfààní tó wà kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí yóò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kí ó dúró tì wá gbogbo àwọn ojúṣe wa ìkí ẹ̀sìn tí ó lábọ̀ wá lọ́rùn kọlọ́n jẹ́ kí a lè pe èyí tá a ti ń ṣe ń bẹ̀ kọlọ́ kó gbàǹjọ sí fún wa èyí tá a ti lè máa ṣe tẹ́pẹ́nu tẹ́sìn fẹ́ ni kọlọ́n bá subhanahu wa ta'ala kó mọ́tà ẹ̀sìn rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́nú náà bá subhanahu wa wa táwa kọ́lọ́mọ́tà àṣewá ní àwọn adarí wa àwọn mùsùlùmí wọn ní àdáyẹrí kọlọmọ subhanahu wa ta'ala kó mọ́sá àmọ́ kọ́run mọ́ ṣe wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.